ẹ̀sọ́ bá bẹ̀rẹ̀ tó ṣì ń tẹ̀síwájú pẹ̀lú ọláyíbíkà babs àtàbàtúbú the great ẹni tí mo gbà lálejò fẹ́yìntì ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìdòwú ìdòwú olùwàṣẹun ṣeun fèrè ẹ yá padà síbi tí àbádélẹ̀ kan yẹn ṣeun fèrè ẹ ó wá di pé orúkọ tí wọ́n á fún yín tó wá mọ yín lórí kí ni ìdí gan tó fi jẹ́ pé fèrè ńlẹ̀yàn láàyò láàrin gbogbo irinṣẹ́ orin yòókù. ṣe rí ìbéèrè tẹ́ béèrè yìí ó jẹ́ ìbéèrè kan tó yẹ pé ó máa ń èmi gan òun lè dáhùn ẹ̀ fúnra ara mi torí pé ọ̀rọ̀ láìfù mi ó jẹ́ nǹkan tó yẹ pé èmi gan òun understand nígbà tí mo máa kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa ń fi ohun èlò bí ọlọ́run ga ní inú ìjọ mo bẹ̀rẹ̀ pẹ̀lú ká máa lùlù. Mm ìlú mo fi bẹ̀rẹ̀ so ọdún náà mo ti mo ti láìkì pé kí n máa play irú nǹkan báyìí bọ́ mi ní orí ọ̀fẹ́ láti mi ní tèmi fúnra mi mi dẹ̀ ní. dáàdi yín ò sì lówó tí ẹ̀ràn yẹn rà fún yín <laughs> wọ́n jà parọ́. ẹ wọn lówó láti rà ó gbà yẹn ṣá. a pọ̀ lẹ́nu ẹ̀ <laughs> fọ́gá ọ̀rá keyboard fẹ́mi náà rí. <laughs> Uh, so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ so ìgbà tọ́lọ́run dẹ̀ máa ṣe ìgbà tí mo máa bẹ̀rẹ̀ ó ní èèyàn mi kan bíi bọ̀dá ló jẹ́ sí mi ó òun ní méjì ń gbà ẹ̀ so mo gba tọwọ́ wọn ìyẹn wọ́n máa ń pè ní soprano saxophone. tó máa ń gùn báyìí. ẹ kò tẹ wá eléyìí soprano ó póríṣi bíi méjì bẹ́ẹ̀ so tó máa ń kéré. ẹ̀kọ́ kéré báyìí. bí eléyìí náà. ẹ mo gbà lọ́wọ́ wọn so mo dẹ̀ mo ọ́ gbé fún mi fún bíi two months kan mo dẹ̀ fi bẹ̀rẹ̀ mo fi bẹ̀rẹ̀ so kó tó wá di pé mo switch sí eléyìí fúnra mi so èyí tí mo fi káṣá sọ pé láàrin tí mo fi switch yẹn èyí tí mo fi mọ tí mo fi mọ sí ní bó ṣe ń bó ṣe ń lo irinṣẹ́ yìí kò ju ní pé ká má ṣàsọdùn kò ju six months lọ. talent tó kọ́ yín gàgàgà. ah ọ̀gá mi ẹni tó kọ́ mi Abíọ́dún Ṣọ̀gáolú lórúkọ ẹ̀. ibo ni wọ́n wà báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọgbà bíi náà ló ń gbé hmm. ọgbà ló ń gbé so Bíọ́dún Abíọ́dún Ṣọ̀gá Olú lórúkọ wọn is a is a tenor player tenor sax tenor saxophone so Majek làwọn play fún Majek baba Majek Fashek làwọn máa ń play fún gbà yẹn lọ́hùn. títí dísì sìn títí dísì. táwa làwọn tí ẹ̀yin ti fún fèrè lẹ́yìn ẹ̀kọ́ tó di pé ẹ̀yin dá dúró. Um, mo ti fún fèrè fún oríṣiríṣi ènìyàn. láwọn olórin tó jẹ́ gbajúmọ̀ olórin. mo ti play mo ti fún fèrè fún alápánlá Táíwò Òjòdú Jimoh Sage Oligos Koboko àti mo ti mi lè rántí hmm. wọ́n ti pọ̀ gan láti fún. ó ní nǹkan kan tí mo ń bá bọ̀ lórí ọ̀rọ̀ irinṣẹ́ orin yìí níbi tèmi ti rí yín gbẹ̀yìn tẹ́yìn ò sì mọ̀ pé mo rí yín ẹ ń fún fèrè wà agbo náà lọjọ náà lọ́hùn àwọn èèyàn ń yí ńlẹ̀ hmm. ẹ ọwọ́ ọlọ́run agbo wọn ń bera mi pé sójú èmi náà ti fún láwọn àgbà kan sójú ń tẹ́ ni ibo lẹ́yìn ti ń gba ìmísí ìtọ́dọ̀ ti ń jà rẹ̀ kò yé mi ẹ̀rú bà mi jọ́ o fúnra mi ibo lẹ́yìn ti ń gbà ṣé kó tó di pé ẹ fún ni àbò. wọ́n ní àwọn tí bíbélì ní pé àwọn tí a bá fi ẹ̀mí mímọ́ ṣamọ̀nà hmm. ọmọ ọlọ́run la ó máa pè wọ́n. inspiration mi àti ọ̀dọ̀ ọlọ́run ló ti ń wá mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò sí ibikíbi tí n bá ti fún nǹkan tí mo gbé dání saxophone yìí saxophone yìí mi mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ fún àwọn mi o bọ́ èmi o ọwọ́ Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ èmi ò kúkú rí yín gẹ́gẹ́ bí ìrírí tèmi èmi ò rí yín gbà tẹ́yìn ní pé mi ò rí yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ bọ́ mo kọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ bí ẹ̀mí ọ̀rọ̀ tí mo sọ síwájú àwọn tí a bá fi ẹ̀mí mímọ́ ṣamọ̀nà ọmọ Ọlọ́run la máa pè wọ́n ẹ yá wò lára àwọn tó ti fún kínní tán ti làmìlaka ní díẹ̀ tó jẹ́ ìlànà tẹ́yìn náà wáyé tí àwọn bàbá wa ṣẹ́gun olúwayọmí mike aremu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ta ló wá jẹ́ tẹ́yìn fi ń ṣàwòkọ́ṣe tó ló níbi tí èèyàn ti kọ́kọ́ máa bá nǹkan kan wọ́n ní àṣẹ̀ṣẹ̀jáde akàn lèèyàn kan mọbi títí ń lọ àbí. bẹ́ẹ̀ni talẹ ń wò bí àwòkọ́ṣe. ẹ lákọ̀ọ́kọ́ náà ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní fún kinní mo fẹ́ràn. ẹ mọ̀ pé kínní ìmọ̀ saxophone <laughs> ok saxophone fèrè tolóyìnbó ń pè ní saxophone. gbàtí mo kọ́ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ fèrè mo fẹ́ràn ìránṣẹ́ ọlọ́run yìí gan tó máa ń pè ní Michael Aremu hmm. ó jẹ́ èèyàn kan tó yẹ pé tó bá ti ń tó bá ti ń fun fèrè yẹn mo máa mo máa yàtọ̀ sí pé mo mo enjoy àwọn àrà tó fi ń dá mo máa ń ìmísí mo máa ń rí ìmísí nínú nǹkan tó ń ṣe so mo mo mo fẹ́ràn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti máa gbọ́ ní gbogbo gbà and I think he instigated me to do this. àwọn ló ṣàtọkùn bẹ́ẹ̀ ṣe di ẹni tó ń fún fèrè. fèrè bẹ́ẹ̀ tó ibi tí wàá bàdé báyìí bẹ́ẹ̀ ṣe wà yìí tí èèyàn bá fẹ́ kọ́ kínní ẹ̀yin sọ pé láàrin oṣù mẹ́fà tẹ́yìn náà ti wá di ọ̀gá ara yín pé ẹ fẹ́ fi ọwọ́ ẹ̀ hàn yàn àbí àwọn kan ń wò yẹn tó jẹ́ ọmọ kékeré táwọn náà nírú ẹ̀bùn bẹ́ẹ̀ tó wù àwọn náà pé lọ́jọ́ kan àwọn náà jókòó ti àtàbàtúbú àwọn náà ó dàbí ṣéun fèrè tí èèyàn bá fẹ́ kọ́ kínní professionally wọ́n máa tó bí ọdún oṣù àbọ̀sẹ̀ mélòó kéèyàn tó mọ̀. ṣẹ́rí ṣẹ́rí fèrè yìí hmm. ẹ má bínú máa fẹ́ sọ gẹ̀ẹ́sì dẹ̀ it depends on your level of assimilation bó bá ṣe lè kó nǹkan kó nǹkan sórí sí bí ibẹ̀ ṣe wà yín sìn bẹ́ẹ̀ ṣe lè tètè mọ nǹkan yàtọ̀ sí tèmi. ntakàtí ká tiẹ̀ gé kúkúrú ní gígùn. òkè kakọ̀ gé ní kúkúrú ní kúkúrú ní gígùn. at least ká ṣá sọ pé six months gẹ́gẹ́ bí mo ṣe sọ oṣù mẹ́fà with constant rehearsal. ìtẹ̀yìn bá ń gbìyànjú ẹ̀ dáadáa gbogbo gbà. tó ń ṣe tó ń ṣe tí ń ṣe pé o gbélé lẹ́ni o tún di oṣù kan gbélẹ̀. constant rehearsal. ó túmọ̀ sí pé téèyàn bá ń fún kinní yìí téèyàn ò bá máa ṣe léraléra ó máa ń fi èèyàn lẹ̀. bẹ́ẹ̀ ni hmm? bẹ́ẹ̀ ni. mo ti fún rí fẹ́ẹ̀ tó bí ọdún bíi inú kan láwọn nìkan tó láwọn kan tó ṣẹlẹ̀ tí dókítà ní kémi ọmọ fún ma àmọ́ ṣé ó ti fèmí náà lẹ̀ báyìí. lóòótọ́ náà kò sí ni ẹ máa ṣì lè fún ná but. kò ní dàbí. kò lè dàbí. ẹ sì rò bẹ́ẹ̀ tí n bá gbé fún yín sìn mm. bẹ́ẹ̀mi ṣe máa fún ó máa yàtọ̀ sí síbẹ̀ ṣe máa. irọ́ la bá ń bẹ̀ <laughs> irọ́ la bá ń bẹ̀ ẹ já yẹ̀wò ẹ pé orin kan fèmí fèmí náà ká ká yẹ ah, ẹ yẹ ìgbẹ́ bẹ́ẹ̀mi ṣe máa fún ẹ̀dùn ìbọ̀lẹ̀ ẹ̀ kọ̀wé bọ̀ mí bẹ́ẹ̀mi ṣe máa fún ẹ ẹ pé orin kan fún mi náà. ẹ ẹ mo ẹ ní orin tó bá wù látọkọ. olúwa ìwọ ni oyè ẹ fún ẹ̀yin náà fún tèmi náà fún yìí káwá wo ìyàtọ̀ tó wà láàrin méjèèjì èmi ò gbé kinní kọ́rùn o. kò sí problem. gbéraga. lẹ jasify ẹ jasify ẹ ní èmi fún ti csc àwa lọ ń fún tòyìnbó ṣítì ah, ah, náà ń pè yẹn ká máa kà ní mímí méjì ó tó bí ọdún mélòó tẹ́ ẹ ti ń fún un péré. ó ti tó bí ọdún márùn-ún báyìí. tẹ́ ẹ ti ń fún. báyìí tẹ́ ẹ ti ń fún. tí mo ti ń fún. ṣé ẹ láwọn kan tí torí wọ́n ní òṣà téèyàn ò bá fi ìdí ẹ̀ hàn ọmọ ẹni irú òṣà bẹ́ẹ̀ pẹ́ parun ṣé láwọn téèyàn náà ti ń kọ́ díẹ̀díẹ̀ wípé ah product mi lélẹ́yìí product mi lélẹ̀. yẹ bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run mo ní. àwọn bíi mélòó. wọn ò ló ń kà. wọn ò ló ń kà. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ohunkóhun tí Ọlọ́run ọba mi bá fún ọ kì í ṣèwọ nìkan ló ní nítorí pé kò lọ títí lọ̀rọ̀ lé ayé yìí tábìlì àmọ́ ayé ń gbà míì fi ọgbọ́n orí rẹ gbìn sórí ẹlòmíì kó lè di nǹkan tí yóò wúlò fún àwọn tó ń bọ̀ lẹ́yìn torí pé kò lọ títí lọ̀rọ̀ lé ayé yìí ẹ̀yin kọ́ yìí mò ń ṣèké àlejò ẹ jẹ́ kí n lọ tún tọ́jú wọn tí máa fún wọn níyàn jẹ wọn á tún mẹ́gu ẹmu ogurọ funfun sí ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ tọ́jú wọn Àtàbàtúbú sì wà lórí ètò bàbá ètò mi ń bọ̀ a máa fún fèrè.